torí ẹ̀ ní ọ̀kan nínú àwọn aṣíwájú wa rere náà fi ní ẹ ṣàkíyèsí o ẹ ṣàkíyèsí ọ̀rọ̀ ọmọ kẹsẹ rẹ o ẹ̀sìn gangan ni mà ó ní inna hadha al-ilma din fanzuru amman ta'khudhuna dinakum ó ní ìmọ̀tẹ́rì ẹ̀sìn ni o ẹ wo iye síta lẹ̀ ń gba ẹ̀sìn yín lọ́wọ́ rẹ̀ ọ̀rọ̀ ọmọ nípa ẹ̀sìn ẹ̀sìn ni ẹ wo ta lẹni tẹ́ ń gba ẹ̀sìn yín lọ́wọ́ rẹ̀ má lọ gba ẹ̀sìn lọ́dọ̀ ẹni tí ó dojú gbogbo nǹkan dé mọ́ ọ lọ́wọ́ ẹni tí ó yí pé kọ́ máa pe gbogbo ayé ń kèfèrí ẹni tí ó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ìyá àti bàbá tiẹ̀ yóò lọ máa ná ni wọn ẹsẹ̀ bí ya wọn gbé vision kan fún ni tí fi rí bàbá àti ìyá rẹ̀ nu náà nígbà tó sì ṣe pé gàràngàrà ti ń dà wọn náà láàmú ọmọ ọ̀gbọ́rọ̀ garawa nìwọ náà láti ayé rẹ. ìwọ náà wá lọ tẹ̀lé ru wọn ó ní ha nítorí mú ọ sọ pé bàbá òun nu náà kò sẹ́ni ẹgbọ́sọkúsọ bóun ni wọ́n ti ṣe rí bàbá rẹ̀ nù náà ó dá nǹkan kan mọ́ nígbà tó ti ṣe pé ìwọ náà oore ń bẹ ń tòsí rẹ ọ̀ká kún ọ̀dájú padà bá góńgòrò lọ ni ó ti wá bá góńgòrò lọ ó ti sọnù dànù ó sọnù dànù ti pẹ́ torí wọ́n sọ pájá tí ó sọnù kì í gbọ́ fèrè ọlọ́dẹ ọdẹ òbúkátà kọ́ fan fèrè kájọ tó mọ̀ sọnù ṣùgbọ́n ẹni tó lù wá ti kọ̀ sí nàmá ó sọnù náà ni àwọn àlọ́ tẹ̀lé ẹni tí ó sọ ẹni tó ṣe pé yọ ba tiẹ̀ jẹ́ yọba tí ẹjẹ tútù kó tó dẹ̀gbẹ́ ọwọ́ sọ wọn náà dọ̀kan nínú àwọn alákìdá kákìdá àkìdá burúkú yọmọ àwọn gbogbo èèyàn pé gbogbo èèyàn lọ́ọ́ máa ná gbogbo wọn pátá lọ́ọ́ máa ná mú bàbá tí ẹ ti jọ́ máa ná ta ló tún kù ńgbà tí ya rẹ̀ ti dọ́mọ jahannam ta ló tún kù tí ó sàánú ta ni àwọn awọ àlìjánà ọláfọ̀nsó àti àfẹnutọ́ba tẹ̀lé tó la ilaha illallah hajjar tawasi'a nǹkan tó fẹ̀ gidigidi lọ fẹ́ sọ di funfun yìí ọ̀dà nǹkan kan mà sánmà méjèèje àtilẹ̀ méjèèje ó kéré sí àlìjánà olúwa sọ wípé fífẹ̀ àlìjánà ìbú sámà méjèèje àtilẹ̀ méjèèje ni gígùn rẹ̀ wá ń kọ́ a sì mọ̀ pé ìbú nǹkan kìí tóòrò rẹ̀ àlìjánà yìí lọ wá sọ pé wọn nìkan so tó rí rondo wọn nìkan lọ wà ń bẹ torí ẹ̀ tó o bá ti tó ó pé sìnà náà lọ padà mú onísúnà là súnà wo lọ́wọ́ sọnù tó ń wákà olódo tí wọ́n lọ lé kí orí ni burúkú ọwọ́ ara rẹ̀ ebi wọ́n kọ́ kí wọ́n ebi kí ó nà ló ti mọ òdodo ilé kí ó nà ló ti mọ̀ ètò àtẹ̀tí ọ̀tọ̀ ṣé wọ́n lọ lé kí orí tó lọ lọ bá kí ni wọ́n kọ́ nídìí gbogbo ayé ńgbà tó ṣe ọkọ ọ̀kọ́ nípa ẹ̀sìn ima ọmọ ti àwọn àsọkúsọ tí wọn rọ sẹ́yìn lórí hùn Allahu Akbar ọmọ ti ń ma wọn ò ti sọ̀rọ̀ ti lẹ́ni tó sì nà ní ńgbà tí wò sí wàá mà ń kọ́ ọ̀ wàá mà ọkọ̀ jókòó kalẹ̀ dẹnu dẹnu wọ́n ń wàmà àwọn ẹni tá wàmà tó ṣe pé ọkàn balẹ̀ sí àwọn ẹni tí ọkàn balẹ̀ sí ìmọ̀ wọn àwọn ẹni tó ṣe pé wọn kì í fepo bọyọ̀ àwọn ẹni tó ṣe pé kò sí tàbítàbí nínú ìmọ̀ wọn wọn kì í ṣe ẹni tó ṣe pé asọ́sọmídàáfà rárá wọn ìṣe ẹni tó ṣe pé láwàní ló jẹ́ ń dàáfà rárá àwọn ẹni tó ṣe pé wọ́n mọ̀ lódodo ìmọ̀ wọn ọkàn balẹ̀ sí wọ́n sì jẹ́ni tí ń páyà Allah wọn kì í ṣe oníradarada tó ṣe pé ọ̀tọ̀ ni tí wọ́n kọ́ ọ̀tọ̀ ni tí wọ́n ń wò níwà wọ́n mọ̀ á sọ pé unzur ila ilmi la tanzur ila amali yanfa'uka ilmi wala yadurruka taqsiri ìmàmí ni ó wo má ṣe wò wá mi o ìmàmí ni ẹ má wò ẹ má wò wá mi torí pé tá a bá wo ìmá rẹ̀ àti ìwà rẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n lọ ó ní tẹ̀ ń bá ń wò màmí yóò ṣe láǹfààní àìṣedéédé mi ti ń bẹ nù wà mí kò ní ní lára àmọ́tẹ́ ẹ bá ìwà mi sí màmí ó dájú pé ní mú ìmà mi lò bó ṣe yẹ kó lùmọ̀ jẹ́ ní pé bó ń ṣe ń kọ́ wọn kí wọn náà sì máa ṣe ní tó ń pè wọn sídìí rẹ kí wọn náà máa tẹ̀lé pé ń fara yìí inú rẹ̀ wá sókùnkùn birikiti orí bẹ́ẹ̀ wà lórí ẹgbà wáyé sọ pé wa yahmilu hadha al-ilma min kulli khalafin udulu wa yahmilu hadha al-ilma min kulli khalafin udulu wọ́n ní àwọn ẹni tó lù ọ́ máa jogún màá yìí fún nínú gbogbo àwọn èèyàn tí ó dé nígbẹ̀yìn náà làwọn ẹni tó bá dúró dájú láàrin gbogbo àwọn àjọ gbogbo àsìkò láyé àwọn ẹni tó lù máa jogún mà fún ìmọ̀ ẹ̀sìn làwọn ẹni tó bá dúró dọ́gba jù eléyìí túmọ̀ sí pé èèyàn tí máa ń sọ pé mo kọ́ mà èèyàn tí wọ́n máa ń pè lólùmọ̀ wọ́n pọ̀ ṣùgbọ́n ta lẹni náà tọ́jú olùmọ̀ lódodo ta lẹni náà tọ́jú olùmọ̀ lódodo tó yẹ kémi kí n sojú kòkòrò láti kọ́ mà lọ́dọ̀ rẹ̀ kò náà lẹni tó bá dúró dáa torí ẹni tó dúró dáa kò ní fi kọ́kú kọ́kọ́ mi kò ní fi ìsìnà kó fi mà mí kò ní bà tèmi jẹ́ lórúkọ pọ́ǹtù tèmi ṣe nítorí pò náà dúró dáa eléyìí túmọ̀ sí pé àwọn ẹni tó ṣe pé àwọn wọn ò dúró dáa oníradàradà ni ó ti ya sa, ó ti ya garawa ọmọkọ́mọ ni ọmọ ọbú ni ẹnu rẹ̀ ń jò ẹni tí ò lẹ́kọ̀ọ́ sẹ́rù àwọn eléyìí náà lọ́ọ́ fẹ́ kọ́ mà lọ́dọ̀ kò sí tàbí ṣùgbọ́n irú aṣọ tó ń dá tí fi ń sayọ ní gbèsè ọlọ́run wọn náà dọmọkúmọ wọn dọmọ burúkú bó fẹ́ kó ṣe pàǹkárá wọn fi bẹ́nu ẹ níjọ́ tí wọ́n bì wọ́ yóò wá jọ pé léèsì ni wọ́n fi bẹ́nu rẹ níjọ́ wọ́n bí ọ lójú àwọn èèyàn pé torí léèsì á máa jò ìdínú tẹnu rẹ ó fi máa jò torí ọ̀dẹ̀ ni tó ti kẹ́kọ̀ọ́ kọ́ lẹ́kọ̀ọ́ asalẹ̀ ni tó kọ́ lẹ́kọ̀ọ́ èèyàn burúkú lẹ́ ń tọ́kọ lẹ́kọ̀ọ́ èèyàn rádaràdá lẹ́ ń tọ́kọ lẹ́kọ̀ọ́ bí kólùkọ́ rẹ̀ gbọ́jọ́ ń zìnà ọ̀dájú wípé òwú tí àfa bá gbọ̀n lọ́mọ́ràn bí kí àfa rẹ̀ kójọ́ ń jàǹbá pé wọn náà jọ ni bí káfa rẹ̀ kó jẹ́ dáradáran wọn náà padà di ọ̀daràn ni nítorí pé bólùkọ́ bá ti ṣe rí lakẹ́kọ̀ọ́ rí òwe lárúbá ló sọ pé mahma yakunil murabbi yakunil murabba bí olùkọ́ bá ṣe rí lọ́mọ akẹ́kọ̀ọ́ rí torí ẹ̀ ló ṣe já ìpè

àwọn olùmọ̀ wa innal ulama'a warathatul anbiya dájúdájú àwọn olùmọ̀ àwọn náà ló lùjogún àwọn ànábì ẹni tó jogún ànábì ló máa wáká ọ̀dọ̀ wọn ló ti máa wá mà ọ gbọ́dọ̀ gbéra rẹ lọ bá àwọn ẹni tó ṣe é pé àwọn onísọkúsọ ni wọn oníwèékòwé ni wọn àwọn gan oríran rí mà ìsọkúsọ wọn ń sáré páwọn fẹ́ẹ́ di gbajúgbajà wọn fẹ́ẹ́ ya ìlú mọ̀nká kèsì pé màyà ni wọn máa àmọ́ kárí mi ni àwa lọ́yẹ kẹ́ ma àwa lọ́yẹ kẹ́ ma pè lólùmọ nǹkan tó gbé jáde nìyẹn tó jẹ́ pọ́dọ̀ ọdún wa ló ti ń kẹ́kọ̀ọ́ wàá mú òfo gbogbo nǹkan ló mú àfi ìmà torí di eléyìí nítorí ọwọ́ alọ́gan lọ́ pàdánù akramakumullah kí ló wá dé lónìí tó fi jẹ́ pé ń gba táwọn èèyàn tó bá dìde ń dìde pé àwọn fẹ́ wá mà àwọn ẹni tó ní mà wọn à lọ sọ́dọ̀ wọn láti lọ sí pé àwọn fẹ́ wá mà àwọn ẹni tó ní mà tọ́kàn sì balẹ̀ sí ìmà wọn tó ṣe pé ní tí wọ́n mà ọ́ dá wọn lójú a rí wípé wọ́n lọ kẹ́kọ̀ọ́ wa ẹ̀kọ́ tí wọ́n sì lọ kọ́ wa ó yíyé wọn dáadáa wọ́n lọ kọ́ níbi tọ́kàn ti balẹ̀ wọ́n lọ sọ́dọ̀ àwọn olùmọ̀ tọ́kàn balẹ̀ sí ìmọ̀ wọn ọ̀dọ̀ wọn ni wọ́n ti gba ìmọ̀ yìí wọ́n tẹríba wọ́n fi kọ́ ìmọ̀ Allahu azza wa jal ó sì fún wọn nípìn tiwọn eléyìí tó ṣe é pé ó fẹ́ láti fún wọn nínú ìmọ̀ àwọn náà ti wà nípò ẹni tó ṣe kó lè nùyàn nímọ̀ ó lè fìmọ̀ kọ́mọ̀ ó lè fìmọ̀ kọ́yàn kí wọ́n á ló dé tó fi jẹ́ pé àní kọ́mọ̀ àwọn eléyìí á wá lọ bá wọn kan ó lè jẹ́ kó gidi aláìmọ̀kan òun náà làwọn eléyìn ọ̀dọ̀ wọn láti lọ kọ́mà nítorí pé ọmọ ìsọkúsọsọ ọmọ káwíwèé kòwì ó lè fẹnu já géètì nídúró irú wọn nítorí pé ó ti ya onísọkúsọ bá ọ wà lọ sọ́dọ̀ rẹ̀ ọ lọ́dọ̀ rẹ̀ ló wù ọ láti lọ kọ́kéwù tọba sọdún mẹ́ta mẹ́rin lọ́dọ̀ rẹ̀ tọba ní sáàwù kí ni nǹkan tẹ́ ti rí kọ́ nílé ẹ̀kọ́ tẹ́ ń lọ ẹ rí i pé kò sí nǹkan kan gbòógì tẹ́ lè rí tọ́ka sí ìkórìkọ́ láàrin ọdún mẹ́ta mẹ́rin yàtọ̀ sí ikpe ọkọ ìbú ó sì kọ́ ìsọkúsọ ọkọ̀ wíkúwì lọ́dọ̀ àfa rẹ̀ torí gẹ́ńtáàní a lè fi tọrọ àfa rẹ̀ gan kí ló ń gan dámà nínú mà tó fi lọ́ọ́ fira rẹ̀ tó fi sọ̀fà lọ́dọ̀ rẹ̀ ntọ́dájú òun náà ní pé tó o bá ti lọ síbi tó yẹ láti lọ kọ́ mà kò sí tàbí ṣùgbọ́n ìkọ́kùkọ náà ni wọ́n padà kọ́ abẹ́ni tó ti ẹ̀ ṣe pé ọkọ́ mà àmọ́ ibi tó ti kọ́ mà kì í ṣe ibi tó kàn balẹ̀ sí. Si ńlẹni tó ọyàn láàyò tó ń kọ́ lọ́dọ̀ rẹ̀ ibi tó náà ti kọ́ kìí ṣe ibi tó kàn balẹ̀ sí ìkọ́kùkọ ni wọ́n kó sóun náà lórí ògèdè igbó ni ń lórí rẹ̀ igbó náà ni ọ̀rọ̀ sórí tiẹ̀ náà tọ́ba ló ń kọ́ nípa sunna ó lè jẹ́ pé bídà máa fi mọ́ tọ́ba ló ń kọ́ nípa ọ̀nà mà ó lè ń sẹlẹ̀ ti ń lọ́pọ̀lọpọ̀ àwùjọ púpọ̀ nínú àwọn ọmọ tí wọ́n láwọn wá mọ̀ ibi tí wọ́n ti ń lọ kọ́ mọ̀ ṣe ibi tọ́kàn balẹ̀ sí nígbà tí jáde ọ̀kan nínú ọba ayé jẹ́ kàkà jẹ́ ẹni tí wọ́n máa ayé ṣe yóò di ẹni tí wọ́n máa sọ sọkúsọ kàkà jẹ́ ẹni tí wọ́n sọ dáadáa aburú ń tí wọ́n máa rẹ̀sìn aburú ń tí wọ́n máa nígbà tí ẹ̀ bá ti wá dáa wọ́n ìsọkúsọ kún àwùjọ wa yóò di pé ìgbékúgbé làwọn èèyàn máa fetí gbé ká nítorí pé ìsọkúsọ ni wọ́n ń fẹnu sọ. akaramakomọlọ torí di eléyìí wọ́n ta lẹ́ni tó fẹ́ kọ́mà lọ́dọ̀ rẹ̀ wọ́n lọ wọ́n lọ àfa àsúfì lọ́n kọ́mà lọ́dọ̀ rẹ̀ oníkà ẹ̀ máa lálàǹgbá kádùgbò ẹ̀ ń lálàǹgbá kádùgbò ni ẹ̀fọ́ àwọn lẹ́ o alàǹgbá ti jẹ́ sọ́mọ ayáyín lálàǹgbá ni tẹ̀ fi ń sàánú rẹ̀ ẹ gbọ́rọ̀ la ilaha illallah ẹ̀ńlálàǹgbá kádùgbò omi olóńgbò ni wọ́n lè sọ́nà agbádá gbóná wọ́n láwọn fẹ́ fi jẹ oògùn títí wọ́n bá dórí ajẹyọ orí èèyàn làwọn fẹ́ lò fẹ́lẹ́ ìwọ náà ń bá ṣe gbogbo ẹ̀ gbogbo nǹkan lọ kọ́ àfi kí ó sì ní kí ó lọ wá ké lọ́dọ̀ àfá ó ti wá di babaláwo kalẹ̀ ṣé ti rẹ lẹ́nu bá jáde ṣé ọmọ kí ó ní ọ̀jẹ̀ ni àfi páàgùn ń tọ́ dájú ni pé páàgùn là ń rè é seru eléyìn ọ̀dọ̀ rẹ̀ náà ló ti yẹ kó lọ kọ́kí o ẹ̀yin bàbá tẹ̀ ń fọmọ yín sọ́dọ̀ àfa tẹ̀ ní kó lọ kọ́kí o ẹ máa kíyèsí o ẹ yẹ kẹ́ ẹ máa kíyèsí o nítorí pé nígbà táwọn ọmọ bá ti lọ kọ́kí o ń bi tí ò yẹ ìdàkudà lọ́mọ dà o ìyàkuyà lọ́mọ ọ̀yà ọ̀nbẹ nínú wọn ẹni tó lò ń kọ́ máa ń kí o yóò hàn ní kọ́ gba tíra yìí sórí tíra yìí báyìí táwọn kọ eléyìí ló fi já àfa àmẹ́lẹ́yìí ló fi máa jẹun tíra ti porísì méjì. èwo lè tí ó fi já àfà daraba zaidu amra daraba zaidu amra zaidu na amru eléyìn lo fi dàfà àmẹ́lẹ́yìí isabi ni isiro ni eléyìí lo fi máa ni ìyẹn ni pe eléyìí fi máa ara aráyé jẹ subhanallah sórí ọ̀dọ̀ eléyìí lọ́yẹ kẹ́ fọmọ tí ń sì di ikpe, o kú ń bẹ̀ wa sọ ohun ọmọ kí ó torí gbogbo subahana allah ilaali bẹ́ẹ̀ni mo fẹ́ lọlẹ larubá mo fẹ lọlẹ larubá mo fẹ lọlẹ ṣé gbogbo lẹ larubá náà lọ ẹkọ ọmọ sáré lọ ńgbà tí ilẹ̀ larubá ẹsẹ bí ìlú òyìnbó tẹ ìpẹ ń wowó lọ tó bá pé màlọ lọ tó lọ kọ́ mà torí pé bòmínà lọ igbó lásán wọn nínú àwọn ọ̀rẹ́ wa kẹ́kọ̀ọ́ nílẹ̀ lásìkò ìgbà tí mo wá bẹ̀wò lórílẹ̀‐èdè ibi tó darí sí ti ń gbé mo wá ṣe bí ijọ́ mẹ́ta mẹ́rin lọ́dọ̀ rẹ̀ ìgbà tí mo wá fẹ́ máa lọ mọ́ṣáláṣí wọn ládùúgbò wọn mo máa ń ṣèdánilẹ́kọ̀ọ́ fún wọn lẹ́yìn gbogbo àṣùbà mo wá ní tọ̀ onílé mi lọ lọ́ba ní ah àfa ẹ máa gbé bì ẹ má lọ torí ibẹ̀ ẹ ṣe nàìjíríà kí n máa gbébì kí n máa kí n máa lọ̀bù kí n máa lọ̀bù ẹ dákun mo ti eléyìí báyìí òun ti takú sáàrin yóò máa kọ́ yín lẹ́kọ̀ọ́ wọ́n ní àfọ ah, òní kọ́ wa ní nǹkan kan mo ní gbọ́ òní kọ́ òun òní òun ọmọ nì ẹni tó sọdún méje ńlẹ̀ lárúbá ó lóun ọmọ mo ní kí á lọ kọ́ <laughs> kí lọ kọ́ tó fi sọdún méje ó lóun kọ́ al islamiyya islamic philosophy ah la ilaha illallah ya Rabbana mẹ́jà fásikò ṣòfò wọn ni ọ̀dà káti ẹ̀ wá pé ntọ́ lọ kọ́ nànú tẹ́mi bá wá kó àwọn tíra ránṣẹ́ sí ọ sétọ̀ ń bá ń kà kò ní yọ kọ́ọ̀kan má ṣàlàyé ntọ́ bá wà nù tíra fún ọ ní wallahi bó ń kà kò lè yọ ha la hawla wala quwwata illa billah ya Rabbana mẹ́jà so eléyìí túmọ̀ sí pé yéésìké gbogbo lẹ si náà lọ́mọ sáré ẹ lọ sí kín lọ kíní kan lọ kíní kan èyí tó dáa ní wá ibi tó ti lọ kẹ́kọ̀ọ́ gidi tó bá gidi yóò wúlò fún ọ tó bá kẹ́kọ̀ọ́ gidi yóò fún àwọn àlòmà rẹ̀ torí ẹ eléyìí jẹba àwọn wa wa kájà ni tó ṣe àmà mà bó ti ṣe tọ́ àti bó ti ṣe yẹ nítorí lọ́kàn nínú àwọn tó sórí rẹ̀ olú ẹlẹ́dàá wa kó fún wa ní máa mà lò ìmọ̀ alálùbáríkà eléyìí tó wúlò fún wa láyé tó jẹ́ sábàbí wa láti rà àlùjáná wọ̀ tó bá di lọ́la gbẹ̀ndàlùkìyàm ìmọ̀ àdánwò fìtínà bìlíìsì olú ẹlẹ́dàá kó má wa olú eléyìí tó ṣe pé ọba tiwa jẹ́ láyé lọ́rùn olúwa má fún wa ní rúùmù abẹ́ ìmọ̀ tí ó ṣe wá láǹfààní láyé lọ́rùn òní kò fi ṣèkẹ́ wa àtàwọn ọmọ wa. اقول قولي هذا واستغفر الله العظيم لي ولكم فاستغفروا انه هو الغفور الرحيم